فربنا سبحانه وتعالى قد توعد كل من أشرك به ومات على ذلك بأنه سيدخله النار خالدا مخلدا فيها أبدا فقال سبحانه وتسامى أعوذ بالله من الشيطان الرجيم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار أمة إيمان وقد رأينا كيف أنزل الله سبحانه وتعالى الأمانة في جبل قلوب الرجال في الزمن الأول وكيف ترفع شيئا فشيئا في هذه الآونة الأخيرة وكيف حذرنا رسول الله صلى الله عليه وسلم عن الخيانة وكيف رغبنا كثيرا أن نكون من القليلين ومن الذين أثنى عليهم رسول الله صلى الله عليه وسلم أنه في آخر الزمان هم قرباء الناس إذا بدأ الإسلام قريبا ثم رجع كما بدأ ثم عاد قريبا كما بدأ جاء رسول الله صلى الله عليه وسلم للناس وهم أهل الأمانة وهم الذين حملوا راية الدين ألا نحن في الله وجمعوا بين أمرين بين العقيدة السليمة وغير سلامة المنهج فقال يقولون أبا أبا تسوان مسلمين أترى إكرام باتي غير أترى لكم ورحمة صلى الله عليه وسلم ẹ̀tọ́rọ̀ bára bàgbàjẹ́ ìkẹ̀ fún gbogbo ọlọ́pàá ní sàrẹ̀kún kí àlẹ́mí bá ní sàrẹ̀kún ọlá rẹ̀ ẹ̀yọ́ sọ́rọ̀ bàtọ̀lọ́ mú fi àsìkòrò àmì tí bẹ̀rẹ̀ ọlọ́run gẹ́gùn sí rẹ̀ lẹ́tì bẹ̀rẹ̀ ọlọ́run bá ipé ẹjá àjọ bẹ̀rẹ̀ ọlọ́run bá ní kọ́rọ̀ àti ní gbangba kọ́lọ̀ jọjá ìkọ́mọ̀jà wà lórí tọ́rọ ẹ̀rọ rẹ̀ yóò yàtọ̀ sí tí ó máa sí ìjọ máa sí náà yóò yàtọ̀ sí ìjọ tí ó máa sọ ọlọ́mọsà sọ wọn bẹ́ẹ̀ máa mọ̀ sí lẹ́tẹ̀ lọ́wọ́ bákan náà ọlọ́pàá tó rẹ̀ gájí kámọ̀ wípé gbogbo ẹ̀ṣẹ̀ téèyàn bá ṣẹ̀ tí ó bá ṣẹ̀ kọ́nù rẹ̀ tó bá ń wò tí ó sì tù bá tó bá wò ó lè orí gan pẹ̀lú sábàbù ìmáàmù tọ́wá sí wọn lòdù yàjú ń tọ̀ ṣùgbọ́n gan bá ṣe kọkọ̀ lọ́wọ́ bá ní àgbogbo tẹ́bá pín sí wọ́n bẹ kú lórí rẹ̀ wọ́n lè bá wọn náà rẹ̀ lẹ́yìn kọ́ọ̀lù fi náà mọ̀kànlá tó fi àbábádà ọlọ́nìwọ̀ ẹ̀dẹ́gbẹ́ ìyọ́pọ̀ náà wọ́n náà yọ́ máa gbé pẹ̀lú gbére ká jáde mẹ́bà ọlọ́run àti ìrìnàjẹ̀ yìí mẹ́sẹ̀ kọ̀ọ̀kan wa ní ọmọ náà wọ́n sì di àwọn àti tí wọ́n wọ̀ ní tó wà jẹ́ náà bákan ní ìjẹjọ manzilna fi ashrati sa'a wa manzilna fi rọ́pìlà àmàna bayna al-anam a sọ̀rọ̀ nípa pé kó lọ́rọ̀ ọba ó sì sọ àmàna kí ni túmọ̀ àmàna a sọ̀rọ̀ ilẹ̀ ìjẹjọ ó sì sọ kalẹ̀ sí gbáyà àwọn mùsùlùmí àná bí ṣe wá lọ́nà lẹ̀ díẹ̀díẹ̀ bí wọ́n ṣe ń kó lọ àdébísọ̀ sallallahu alaihi wasallam Bapak Nisa'alaih bin Habib di Hudaifata Ibn Yamani radhiyallahu ta'ala anhu wa arda Aw radhiyallahu ta'ala anhu umma wa arda umma Kenapa sahabat dikia wa arda barina Anu sasar saya kumati Amalan sokale Insin dia amalan ini Aji bola lo kawasi arda amana asimawati Rambu kalibad Adain mana syahadat ibad Ibad wa tí ò fi jẹ́ kí wọ́n di ẹni tí ọlọ́run ọba kọ̀ bí a kò sì kọ ìbílíìs kásàlàyé rẹ̀ níjẹjọ bákan náà àkóónú àwọn ìdánsà sílá wọ́n pàkíyèsí wá sí àti bí a sì máa ṣe àwàtí àmánà ẹ̀rọlẹ̀ kútùbà ti ní jẹ́ ìtẹ̀lé ti ìjẹjọ yóò تطرقنا إليه في الجمعة الماضية نقع حديث دوار حديث مخرج في مسلم رحمه الله تعالى النبي صلى الله عليه وسلم صحيح إن أعظم الأمانة عند الله يوم القيامة الرجل يفضي لامرأته ويفضي إليه ثم يشكر سرها قبل أن تكمل الحديث يسأل ينادي إن شاء الله الرحمن لكن أمرنا تم قالوا kìí ṣe ọ̀rọ̀ orí ara iná pàtó jẹ́ pé ìtìláàpù lọ́dọ̀ àwọn àfà nípa mọ́nàkàlọ́ ló ń bẹ gbé fún sọ́nà àti ilẹ̀ àtòkè tá a sì sọ ọ̀pọ̀lọpọ̀ táwọn àfà sọ lórí ẹni jẹjọ ṣùgbọ́n àmọ́ náà kò sí ẹ̀kẹ́ tó yọ ọ́lẹ̀ nínú gbogbo náà ní ṣe nǹkan tó gbẹlẹgẹ ni kódà kí àmà náà wà lọ́dún èèyàn kó o sì máa fún àwọn ìlànà náà ṣùgbọ́n pàtó fẹ́ máa dá àmà náà padà ọ̀ọ́dá padà pẹ̀lú kó o sì rẹ́rìnkà ó ń tọ̀n kìí ṣe tí ń fi àmà náà wọ́n fẹ́ bí ọjọ́ ìkan ṣáájú ọmọ tó bí ọjọ́ ìyọ̀ ó ní bó ṣe ṣe wọ́n bí ọjọ́ ìyọ̀ tán ọwá chẹ́njì wa sáàbù gbogbo gbogbo fẹ́ntà àmàkùn gasi lọ́dọ̀ o tí wọ́n rà pàdé ẹ̀bẹ̀ kò sí mi lọ́dọ̀ ìṣàlọ́ ó sì sàgbà kí ní ìjẹba tí ní díẹ̀ sẹ̀rùn olóko jẹ́ ní olúmọ̀ náà mọ̀tẹ́ ẹ̀sà máa jẹ́ mọ̀ tẹ́lẹ̀ gba fún mílíọ̀n tẹ́gbà fún mílíọ̀n wọ́n bá ti oṣù ní ẹ̀mọ́ sọ fún mi wọ́n náà gbà ṣùgbọ́n pàtàkì wọ́n gbà tẹ́ ìbá àdúgbò sí máa ṣe bákan náà ẹni tí wọ́n bá fi àmọ́ láti sí lọ́dọ̀ tọ́wọ́ jẹ́lẹ́ pé bí ṣe ń ṣe àdáwò rẹ̀ kò sí àdáwò rẹ̀ dáadáa anábì sallallahu alaihi wasallam wà pàkíyèsí wa وقد جاء من حديث الذي أخرجه البخاري رحمه الله ومسلم في صحيح من حديث أبي موسى الأشعري رضي الله تعالى عنه وأرضاه قال قال رسول الله صلى الله عليه وسلم الخازن الأمين الخازن الأمين الذي يؤدي ما أمر به طيبة نفسه ahadul mutasaddiqin àwọn afá mi gbàgbọ́ pé ahadul mutasaddiqin nígbàgbọ́ pé ahadul mutasaddiqin sítáàlú mi dáhùn àbí sallallahu alaihi wasallam ni alkhazinu alamin ẹni tí a bá fi nǹkan sí lọ́dọ̀ pé máa tọ́gbà àwọn nǹkan báyìí wọ́n ni wọ́n máa bá ní lójú nǹkan báyìí máa bá ní lójú tó alamin tó wá jẹ́ ní ìfọkànbalẹ̀ sí lọ́dọ̀ mọ́tàbí náà rí náà ìfọkànbalẹ̀ sí lọ́dọ̀ òun náà ní yálà wọn mọ́sálásí lẹ́nu ọmọ ọpọlọ yálà ọ̀rọ̀ mẹ́sẹ̀gẹ̀jì lẹ́nu ọmọ adásí yálà àbíkí àbí lẹ́nu ọmọ apáwọn èèyàn àrùsàn wá sọ wípé àlẹ́gì yóò á dín máa fún ìrọ̀bí ṣùgbọ́n nǹkan tí wọ́n gbélé lọ tí ń pè lámà náà yẹn tẹ́ni ń bá fẹ́ máa ṣe àdárò tó fẹ́ máa dá nǹkan padà bí máa dá padà tó yìí bá yóò dá padà nídàpadà pé à yẹn wọ́n lọ́wọ́ sí tọ́rù fáwọn ìyá ń sọ̀rọ̀ sí ẹnu àwẹ̀ kí a lè dá àfihàn ẹwà máa yàrá jẹ́ mí alkọ́sínú alàmì ẹni tí wọ́n fi kẹ́sì lọ́dọ̀ tó jẹ́ ní ìfọ̀kànbalẹ̀ sí lọ́dọ̀ alẹ́ni yóò á ti máa kọ́kọ́rọ̀ bí tọ́jú gbòòrò padà tí ó bá ọkọ̀ ọwọ́n ọmọdé ọ̀rẹ́ ṣúgbà àti fi àà ọkọ̀ ló sì máa ń láwọ́ nígbà tí ẹ̀gbá gan ọkọ̀ tí ẹ̀sẹ̀ dènà ó ti ẹ̀wọ̀ pé bó ṣe kọ́kọ́ sí náà ló ṣe bá fíjọ tó kọ́kọ́ fún mílíọ̀sẹ̀ mẹ́ta sí lẹ́ẹ̀kan sàdéwé lẹ́yìn gbogbo tí wọ́n máa ń fi nǹkan sì lọ́dọ̀ tó bá fẹ́ dá nǹkan padà ṣùgbọ́n àbí wàá ti kọ́ ibùsì tí ò pẹ̀lú ìnira pẹ̀lú ó kò ní sílẹ̀ àti ilé ìmọ̀ ìṣẹ́ àbí ṣùgbọ́n mi nù dáadáa tí ó sì lọ́rọ̀ yóò dá ni àtẹ̀rẹ̀tẹ̀rẹ̀ ìtàjọya irú ẹni bẹ́ẹ̀ áhàdù ìmúta sọ dèbè tí wọ́n bá fẹ́ mọ́ bí látà tí ẹ̀ níwà tó ẹjọ́ náà bá àwọn tí wọ́n fi nǹkan sí lọ́dọ̀ déédéé ẹ̀sẹ̀ láti wọ́n gbà nínú ọmọ ẹgbà ẹlòmíì bẹ́ẹ̀ àjọjọ́ rẹ̀ síra wa ọjọ́ wájú ẹjọ́ wà sẹ́ndì owó sí kò sọ̀rọ̀ ẹjọ́ wà sẹ́ndì owó sí wà ní wọ́n sẹ́ndì káàkiri sọ mẹ́tẹ̀ ní òkèlè kẹrẹ gbá ní wọ́n sẹ́ndì ẹ̀sẹ̀ ọjọ́ wọn táwọn ó tí a mọ̀ pẹ̀ tí wọ́n bá lọ́wọ́ rẹ̀ tí a lè wà jàmbá tàbí kéèyàn fẹ́ dà kàtí mẹ́rin náà padà kọ́mọ̀ dá padà bó ṣe dá kọ́dá padà pẹ̀lú ìlú kọ́dá padà pẹ̀lú àìní ti ojú wọ́n sàrùpá kéèsì wá pé irú nǹkan bẹ́ẹ̀ kìí ṣe nǹkan bíi náà kìyànà lórí kí a gbé àmánà tó kalẹ̀ ní lọ́wọ́ lẹ́yìn sàbíwálì ìrìn àdàsàmán kìí ṣe jẹ́ ìṣẹ̀bí lásìkò yìí سابقا بمكة لمكة تكتبين gbogbo ayé na bí irú àwọn tí ó jẹ́ sọ̀tàbù mọ́kànlá yẹ àwọn àmàlí ìkù ni ìran kan náà pè ní àmàlí wọ́n fi wọ́n ti sọ́dọ̀ bàbá ìpìlẹ̀ wọ́n tí ó pè ní emily ibn lawad ibn sadun náà wọ́n ti bá ọgbọ̀n wákàtí nígbà inú wọn náà ti máa jẹ olórí wọn náà sì àrífún àlìbẹ́ẹ̀tì ńlá ọ̀rọ̀mẹ́tàwó àwọn ẹ̀sìn ma pàtàkì kàbà ní pàtàkì ẹ̀dára but alábọ́ yìí fún pàtàkì ẹ̀dára yìí ẹni wà látàbá ti bá wọn yẹ̀ṣtẹ́mìrì ní àtàlbẹ́ẹ̀tì muslimun wa mushrikun musulmi ni wọ́n ní o kìrì ni wọ́n ní o kò alábùlà ní ọmọdé abúlé wọ́n gbàdá ìṣúná wà tọrọ gẹ ìṣúná wà tọrọ gẹ wọ́n gbàdá sáwà náà gbàdá kẹsẹ̀ ní bàbá kó sáka fìdí ọlọ́ni bẹ́ẹ̀ nígbà tó wọ́n bá sọ ayà kalẹ̀ ń sọ tó hóòt wípé wọ̀nyí àádìí àkọ́ òkúta ìyàtọ̀ ìhùdù nígbà tó wọ́n bá ìhùdù sí àwọn ìjọ rẹ̀ irú àwọn aráàdì aráàdì rúdù sí wọn oríṣi àwọn kẹ́ni sọ sáàdì fún wọn padà ń bọ̀ ya wọn ní ìnàkúrì látàrọ kàbáńdọ̀ àyájì náà bí sọ gbogbo rà látọ̀ sọ yìí ń tọ́wọ́ àlọ́pọ̀lọ́ wa táwọn àgbàgbọ́ ni pé àwọn òṣà tó ń pè ní ọkọ̀ ọ̀tọ̀ ọlọ́pọ̀lọ́ bá yà wọ́n lójú ọ̀pọ̀ tẹ́lẹ̀ kàbá kú ìyàwó àbí wọ́n tẹ́ ìdàkàkà ọlọ́run ìyá ọdẹ ọ̀dà wa dá láyé wọn ọ̀dà tó dá ìwà pọ̀ tara ní wọn pẹ̀ wá ní kò bú àwọn bí àwọn èèyàn dìde nínú àwọn ẹ̀tọ́ àwọn náà tó àwọn fọkànbalẹ̀ sí lọ́dọ̀ wọ́n wà bá wọn lọ sí maka láti lọ rè bá wọn bẹ lọ́hùn kí ó lè rọ̀gbẹ̀ bá wọn nígbà tí wọ́n wọn sàwọn èèyàn wọ́n sàbíyàn bíi méje nínú ìdílé kọ̀ọ̀kan tàbí ìrẹ́kọ̀ọ̀kan tó wá ìrẹ́kọ̀ọ̀kan náà tó wá mú bílíyàn bí mẹ́sànlọ mẹ́sànlọ mẹ́sànlọ tí gbogbo àwọn wákùnrin fi wá jẹ́ 70 wọ́n wá fẹ́ nìkan sólórí wọn wọ́n pè ní kọ́yẹ́lù ibùnà àìsí ìwọ ni wọ́n máa jẹ́ olórí wákùnrin o ṣùgbọ́n bí ẹsẹ̀ pọ̀ tó ẹnìkan bẹ́ẹ̀ nù wọn tó òun ti ẹ̀ mùsùlùmí ni láàkìn kátàmà ìsìláàmù kò ní ọkùn mùsùlùmí lọ wọn mẹ́kọ̀ àwọn wákùdù júlẹ̀hámù ibùnù kọ̀ìbáyì ń bẹ ọ̀nà wọn lùkọ́ìmù ibùnù hùzáì ibùnù hùzáì ń bẹ ọ̀nà wọn gbogbo sàkọ̀bà wọn ọkùnrin àwùjọ wọn wá ń bọ̀ wọn bọ̀ ìjẹ́sì ra wọn wípé ẹwà bẹ̀lọ̀ ní kàbá tẹ́bá ti bẹ̀lọ́ nǹkan agbàrò pé àdúrà tẹ́ bá ṣe o ẹ̀ lè tí ìdílé padà tí ó ti gbà ṣùgbọ́n àkùnkàn ti lọ́rọ̀ pé ẹ̀yìn ẹ̀ tún dánú wa ẹgbà mọ́lẹ̀ tọ́yì ní mọ́kà lásìkò yẹ ẹgbọ́n jẹ́ olórí ńgbà náà wọ́n pè ní mọ̀ áwíyà ní ọba kiri lára àwọn àmàlí ìkù náà ṣùgbọ́n gangan gbá ẹgbọ́n jẹ́ olórí bàbá àti ẹgbọ́n jẹ́ olórí ti dàgbà pásánìkú ọmọdé àlàkúlẹ̀ hadisa gbogbo ṣùgbọ́n tí jẹ́ Muawiya ibùnà Bakiri ìyá rẹ̀ wọ́n ń pè ní kájáradà ibùnà tó lọ́fọ̀ ìdáni ìran àwọn áàdù yẹn ó ní bàbá tó bí ìyẹn tó dúró ní mẹ́kà lásìkò ó bẹ̀ pé àwọn ẹ̀sìn ìran bọ̀ yìí bó wọ́n sì jásọ́ ní mẹ́kà gbà náà wọ́n na'am ala kulli hal asasa tuli be ki ga ko sele nwa tàbí ìlú ni wọ́n yà àwọn èèyàn káwọ̀ wọ́n lọ pọ̀jù sí ìkáwọ̀ kí wọ́n wá débẹ̀ kó di wípé ọ̀rọ̀ padà di à fi báàgì ìwó wáyé padà and agbábọ̀ bí a sì gẹ́gẹ́ kìí sí gẹ́gẹ́ lẹ́sẹ̀ bẹ̀rẹ̀ ìgbàyé ìfẹ́lẹ́tì kan ìgbàyé bákan ìgbàyé àwọn ọmọ ẹgbẹ́ wọn ní sára ọjọ́ àwọn olóòjọba lọ́ba wọn bẹ̀rẹ̀ pọ̀ sí gẹ́gẹ́ ọ̀tọ̀ ní bára mi yóò ṣe nígbà tí bá lọ nígbà wọn pàdé padà ọ̀tọ̀ ní kí ni o ọ̀tọ̀ ní tí wọ́n máa padà sọ báyìí kábíyàn lè gbà wọn lálejò ẹni tó ti ẹ̀jẹ̀ ọdún mẹ́ta pẹ̀lú ya saya náà wáyé lágbàjá báyìí baik, tọ́jẹ́ máa àwọn ìyàtọ̀ lórí kàbàlá nìtò nẹ́sàmì ìdá wọ́n wá sọ̀kalẹ̀ sọ́dọ̀ ọ̀tí ẹ̀ pé ìwọ́n ká sáàtì sọ́dọ̀ ẹni pé hàn tí a bá ti sinmi tán káwọn ọba ti ọ̀dà tẹ̀lọ́ ìyàtọ̀ jẹ́ wọn ní o wọn ọjọ́ tó mú ní o wọn láti bá wọn ní o ọwọ́ ọ̀gbàtì ẹ̀wá dí ọ̀dọ̀ àríyá yìí òun bá bẹ̀rẹ̀ sí gbé oríṣi àwọn kan fún wa yóò kù jẹ fún wa yóò kò sínú àwọn ohun tí ohun tí ó tààrọ òun tí ìtànwájú wa ó gbẹ́gbẹ́ sọ̀dé òun kẹ́gbà wọn lálẹ́ tó ń tiẹ̀ fakọ́rù ìlà òṣàrà wọ́n wá lórí oṣù kan ara wọn ni ẹni tí ó dé sọ́dọ̀ rẹ̀ torí wípé àwọn èèyàn yá ẹni tí ó wá ó sì pẹ̀ntì ọ̀rọ̀ wá sí lọ́sọ̀ fún pẹ̀ntì ọ̀rọ̀ wá sí ṣùgbọ́n àdé kan chéńjì nígbà tó bá ti dẹ̀rọ̀ inú wọn bí ẹni wípé tóun bá sì gbára táà pọ̀ tó ọ̀pọ̀ àwọn kọ́ọ̀sì bá táyì wọ́n lè bọ́ yá kọ́dùrọ̀ ánà àlẹ́yìn ìyáàlá kọ́dùrọ̀ ánà àlẹ́yìn ìyáàlá bóòtù kó yá àti ìyáàlá sọ́lọ́ àti masáyàtì ó fi wà láti kí náà bá sí wọn kí ló bá ọwọ́ bá lọ ká bẹ́ẹ̀ ni àwọn èèyàn yá àwọn ìpínlẹ̀ ajé wọn wà bí kò sí tí ẹran wọn tó ń tó ń sì tó tó ń tẹ́kọ̀ọ́ náà lòpọ̀ ní tó ń bá ní ẹ mú wá sí báyìí ẹ mú wá sí báyìí wọ́n bọ́ sí ìkàwé ọwọ́ àti àméjì ẹ àwọn ìjà sí sọ̀rọ̀ tí wọ́n lò àwọn méjì wá ọwọ́ àbàdúgbò àti ẹyẹ ẹrú bẹ̀rẹ̀ ẹrú náà lórí àwọn ọmọ ẹrú púpọ̀ tí kàkà kí ọwọ́ sàlẹ̀ lọ wọ́n yẹ ti rẹ̀ bí sùn lọ bára ẹ̀rọ tí ọwọ́ tí wọ́n kọ̀ ní jáwọn tí wọ́n ṣe àwọn obìnrin wa ní kọlọ̀ ọmọ ìwà tó bá ti mú wọn kọ́ wá pa kó sì هذه الرواية ثابتة وخرج في مسلم وأحمد وجاب الترمذي وكذلك عند غيرهما بإسناد حسن عن طريق الحارث ابن يزيد هذا يزيد بن حسان الكوفي على كل حال ṣùgbọ́n àwọn ààbùn méjì a ní ààbùn ìkúnlá a ní ààbùn ààfẹ́rọ̀ ṣùgbọ́n kẹ́ẹ̀ṣe ìlọ́pẹ̀wà ní òdé fẹ́ẹ̀ṣe jámù bẹ́ẹ̀nà ààbùn ọ̀rọ̀dáǹsọ̀ àti àwọn ààbùn ẹlẹ́ẹ̀kejì nítorí pé ànàbí rúkù wá sábà ní ìgbọ̀nyí láti ìgbésẹ̀ ṣùgbọ́n lọ́fẹ́ ṣùgbọ́n fẹ́ bí díẹ̀ nù wa kí wọ́n sì chẹ́ǹkì kìí sọ̀rọ̀ sí ọ̀rọ̀ tó ti pẹ́ ẹni wá ní kòkòrò ó sì lọ sí jáàmù ó wá fún méjèèjì lórí pé kí wà ní ọkọ tí ó bá ti gbóúnjẹ fáwọn yẹn láàárọ̀ ọjọ́ kejì ẹlọ ọkọrin fún wa tí a ti gbóúnjẹ tí a ti gbóúnjẹ yẹn sáà sí bí ẹni tó yá àdé sí wọn kẹlọ ọkọrin wọn kọrin fún yín alaya ọyìnlú wọn kàkà fún لعل الله يصبحنا تماما فيسقي أرض عاد إن عادا قدم أمسوا لا يبين الكلام من العطش الشديد فليس نرجو به الشيخ الكبير ولا الغلام وقد كانت نساؤهم بخير وقد أمست نساؤهم عراما فأنتم هاهنا فيما اشتهيتم نهاركم وليلكم التمام فكبها وفدكم من وفد قوم فلا لقوا تحية والسلام نبقى وجوه أن وانك على يا قيد وقيل توني جاوي وقت على يا قيل وعي حق كنون فهين لعن الله يصبحنا ضماما لعن الله يصبحنا kún dìde tí ó rìn kọ wá sí fàáìní tí a bá sọ pé hainama in tó báyìí kéyìn ó sí lásìkò tí ó sí tí ó wá sọ̀rọ̀ sí tínú ẹ̀ bájẹ̀ tí wá ń kún gbónà tí gbónà náà bá ti ń kún ní a ń pè ní hainama in tó bá wúrú lẹ́yìn tó bá gbé láàrín àwọn ìṣòlífún ní àgbàmáà gbónà wọn bá ti ẹ̀ lè gbàdúrà yín kó mójú wà báwọn èèyàn yín àwùjọ àádìí kọ́bá ní rọ̀jò kọ́bá ní fún àwọn àádùgbòmínú ìnà àádà kọ̀dà ń sọ láìbí náà kẹrànà àwọn èèyàn yára ti ní ẹni pé mò lè yọrọ sọmọ mínà àbàsì ṣẹ̀dí ògbẹ́tọ́lọ́gbọ́ra ní ìdẹ wọn fọlẹ́gì sàmárùjù bí iṣẹ́ ìfàkẹ̀bírọ̀ àgbòláàmà kọ́dà kẹsùn gbẹ́tà lọ́rọ̀ pé ọmọ ìkẹlẹ̀ yìí kò sóbìnrin nù wọn tẹ́lẹ̀ àti kọjẹ́ obìnrin tí ó mọ̀ òwúyẹ̀wò wà ọ̀dẹ̀ amsat lisawum arama tó bá di wípé obìnrin di pé wà ládébóbe tí ó ti ń bímọ tí ó sì ẹ̀fẹ́ láyé àwọn fún tí ó sọmọ kẹ̀kẹ́ tó mẹ́kọ̀ jáde fún ìyàn ìní ọmọ pé ìbúrátù pé mẹ́sáàrùn àrọ́mà ọwọ́ àyàmà ẹ̀wọ̀n tí àwọn ìyàwó ti dì kódà wà ìnà ìwà ṣàtà àti ìdí àárọ̀ àwọn ẹranko mú gbógan máa jáde kó nù tí wọ́n wà bá mi nínú ilé wọn wàlá táṣà ní àdíyìsí àmà kọ́nà bá mìíràn bá fẹ́ ta ọfà àwọn àwọn àwọn ẹ̀kọ́ òní sá torí àwọn ìpín ẹ̀tọ́ fẹ́ ta ọfà yìí ara ẹ̀kì ilẹ̀ wọ́n pa ọfà gẹ̀gùn lọ́dọ̀ àwọn fa antum ráhùn àfi mẹ̀ṣẹ̀tàhẹ́tù ó ní oṣù ẹlẹ́tì rẹ̀ ẹ̀yìn ẹgbẹ́ mú tó bá wù ilẹ̀ yìí na arákùnrin wà ní ilẹ̀kùnrin tàbánà àtòrú àtọ̀sán àmà yàtọ̀ fún yẹsán gbàgbù mi tọ́ba dá ẹ̀yìn sí ìjọ rí fàlálùkú tẹ̀fí yàtà wá sàlámù kọ́dà ẹ̀ẹ̀tọ̀ sínú ókè ìbèrè wọ́n sàlámà sí ní bá dìde tó tọ́ ọwà rúrí wọ́n láti dé báwọn wọ́n sá kọ̀wé sí kàbà àfihàn tó bẹ̀ lọ́n kó tó rí tó wá rí kí wọ́n tó bẹ̀ lọ́n ẹni tó jẹ́ mùsùlùmí nù wọn kò ní bẹ́ẹ̀ bá lọ bẹ̀ lọ́n kàbà lọ́wọ́ ní gbọ́ àbí bá gbọ́ tábìlì àwọn sọ tó ní ìwọ́lọ́wọ́ ìṣùtọ́ka wọ́n lè dà ó sì pàrọ̀ bàbá wọn alákúnlé ó sàpàdà bẹ́lọ̀ fáyìlù yẹ ń wáṣà ìkòbú sàhábù mẹ́ta ni lórí ìsánmà omú kan nínú mẹ́tẹ̀ẹ̀ta ó rẹ̀ sì jódùdú ó rí pupa ó sì rí dùdú ọkọ̀ ẹ̀dí àwọn dúdú nítorí pé omi inú rẹ̀ ọkọ̀ wọ́n wá ní àhán ọ̀dẹ̀ àkọ́kà sàhábàtà rìmádá rìmùdídà in tó mú ì ẹ̀sùn jò tó jẹ́ wípé ìtọ́bá fẹ́fẹ́ nù afẹ́fẹ́ eruku rẹ̀ kò sí nǹkan tí bá títún máa ní ìpamaláyé jẹ́ bàtà sọ wípé rọ̀ àìtúnì fi lẹ́yìn àlìyálì wàhádà ni yọ́ mú àìwámù bẹ́ẹ̀ náà ni rọ̀mádún rìmùdádùn àwọn mùsíbà ìsábà wọn lódìdí kó tó rí pẹ̀lú ọ̀wọ́ wa pàwọn rẹ̀ so káàyàn lọ́ọ̀kìká kí wọ́n já bá àmàánà kìrìsì ìkẹta àti ìmọ̀ni tẹ́lẹ̀ láyé alákùn ní káàdì arúgbì sọ́nà lọ́wọ́ àwọn sálàmù wà lọ́wọ́ padà kama já bá hadith ibn salama wa hadith abi hurairata radiyallahu ta'ala anhu wa والحديث مخرج في السنن عند فم الترمذي وكذلك ابي داود فضل غيرهما النبي صلى الله عليه وسلم المستشار مؤتمن المستشار مؤتمن ẹnikẹ́ni tí a bá wá kọ́rọ̀ wà bá ipé bá ní dásọ́rọ̀ yìí mọ̀tàmánà ní mùsùlùmí ẹ̀ńtà àfọkànbalẹ̀ sí pé kò ní ìjà bá àṣìbẹ̀sàn tó ní pé gbogbo ẹjẹ́ wá fọ̀rọ̀ lọ ti dáná gbogbo ẹjẹ́ wá fọ̀rọ̀ lọ ó ti ríre àyàfi kọ́yà sòótọ́ níbi ọ̀rọ̀ ní òkòyọ yẹni wá fún mara lórí àbáríkà sí kejì yẹni wá fún mara lórí ọ̀rọ̀ kan sí nkankan ọgbọ́n sí nkankan ọba ẹ̀dá sí wọ́n ni wá gbàmà wọ́n sọ fún pé alimustasharu ẹ̀ntà àbá ní kíni kí n ṣe kíni kí n má ṣe mú dábàá náà ẹntà àfọkàn balẹ̀ sí lọ́dọ̀ wípé kò ní jàmbá ní tó bá ti wá jàmbá ọ̀daràn lábẹ́ ẹ̀bẹ́ kútùbà ìlú kejì ọwà jẹ́ hadithi kọta àkà tí mo nígbà mùsùlùmí lọ́gbà wa tàbí sọ wípé a tún ìjẹjọ náà nínú tó tóbi jùlọ lọ́rọ̀ ọba náà mọ̀ lórí gbàlùkì àmà tó jẹ́ pé kèé lúúta ṣùgbọ́n tó bá lúúta ọlọ́run ní ojú rí wa àwọn tó bá gbọ́dọ̀ wọn lóòdá o náà gbogbo tí bá máa ń ṣẹlẹ̀ láàrin lọ́kọ̀ láyà síra wọn aṣàrí àdísì ìjẹjọ wọ́n ní kẹ́kẹ́ ṣẹlẹ̀ ní bóla sì jápọ̀ bẹ́yìn àádọ́ àdí àti ìtọ́sẹlẹ̀ yẹn وجاء من الحديث الذي أخرجه البخاري في الصحيح ومسلم في الصحيح وأخرجه أبو داود والترمذي والنسائي وابن ماجه وأخرجه أبو داود الطيالسي والحميدي وسعيد بن منصور في سننه كذلك أخرجه ابن مالك في المعطى كذلك أخرجه الإمام البغوي في موضعين في التفسير وفي السنن من حديث أم المؤمنين عائشة رضي الله عنها من حديث أبي بن عمر رضي الله تعالى عنه وأرضاه ومن قال أبي على كل حال هذا الحديث أخرجه الجماعة قالت عائشة رضي عنها جاءت امرأة رفاعة القرظي إلى النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله كنت عند رفاعة القرظي فطلقني فبت طلاقي فتزوجت بعده عبد الرحمن ابن الزبير وإنما معه مثل هدبة الثوب فتبسم رسول الله صلى الله عليه وسلم فقال أتريدين أن ترجعي إلى رفاعة؟ لا حتى يذوق عسيلتك وتذوق حتى يذوق عسيلتك وتذوقي عسيلته قالت عائشة وأبو بكر عند رسول الله صلى الله عليه وسلم وخالد ابن سعيد بالباب ينتظر أن يؤذن له فقال يا أبا بكر ألا تسمع هذه ما تهجو به عند رسول الله صلى الله عليه وسلم jókòó jákẹ́ lólé rẹ̀ àbákẹ́lẹ́tọ̀ rẹ̀ ìyàwó Aisha ni, ìmúrátù rìfáà ẹni tá ń pè ní rìfáà ìyàwó rẹ̀ wábàrà sàásálàm wípé rẹ̀sàásálàm tó tún ìdá rìfáà ọkọ mi tí mọ̀ kọ́kọ́ ní tọ́jọ́kọ̀ àárọ̀ rìfáà ló kọ rẹ̀ alùpùrọ̀ بفاعل فطلقني ọwọ́ akọ́ mi lẹ̀ lálàkọ̀kọ́ èyí fàbátà tọ̀láàkì ó ti wá kọ́ mi tẹ́ mẹ́ta tí ò lẹ́tọ̀ àti fẹ́mi wọ́n padà a ìbá fẹ́ mi tó sì wọlé tí mi láti wá kọ́ra wa mo tó lè fẹ́ padà gẹ́gbà sí ìsìnrà ìfún wa nínú wáyà kẹlẹ́rẹ̀ mẹ́mọ́ لا اله الا الله مالك بن انس فطلقني ثلاثه كنت قبل ذلك فتزوجت بعده ليرة سبنت ما قرأت ليرة أني عبد الرحمن ابن الزبير سبحان الله الزبير وما قرأت سبحان بس ما قرأت وإنما معه مثل هبة الثوب gbogbo عليه tàà lè pé ojú bí etí asọ́lá ìlọ àbọ̀bí ẹ̀ padà wọ́n tàbá sọ́rọ̀ sọ̀rọ̀ sọ́lá ẹbí gbogbo ẹni pé àtúrí ìdínà àtẹ́tìlá ìfà bóyá wọ́n fẹ́ pàṣọ́dọ̀ ọkọ̀ rẹ̀ àrọ́ lá o lè pàṣọ́dọ̀ rẹ̀ hátà yẹ̀dúkọ̀ ọ̀sẹ̀ ìlátẹ̀kì tọ́kọ̀ mí ó fi gorí rẹ̀ ويذوق حتى يذوق ó ti tẹ̀ wá fún súnmọ́ra yín tó bá kọ́ láyà tẹ́ ẹ̀ sì kọ́ra yín lọ́wọ́ tẹ̀ fún àgbà ọ̀rọ̀ ọ̀rọ̀ ìsìlámù ẹnìkan bẹ̀rẹ̀ sọ̀rọ̀ àbàjọ náà òun fẹ́ ọlọ́rọ̀ àṣàṣàlá ń jẹ́ ọlọ́dún sẹ̀rẹ̀ kára ìdàgbà kàrìbìbá ìyàmtẹ́nà ìtẹ́lá òun ti gbà ìtẹ́lẹ̀ bọ̀ bí sí irú ìmọ̀ wọlé yára bàbá náà àtẹ́sìnkà láti ìmọ̀tánì kò ní ìrẹ̀ sọ̀sọ́lá ọ̀gbọ̀n tó mẹ́rin sọ lọ́rọ̀ àbí sọ́mọ̀ wọ́n rẹ̀ sọ́lá tí wọ́n ti bọ́ láti rí nípa gbogbo tó lọ́wọ́ àlàáfíà kí ló wá pàtí wẹ̀ sẹ́lẹ̀ àkọ́kọ́ ní tó ga sí àlámẹ́rin ó ní pàtàkì àmánà ẹlẹ́ẹ̀kejì àwọn àsánfàní àmánà yẹn níbi àwọn ìkẹ́kọ̀ọ́ kátàmì ọ̀bá rẹ̀ àgbègbè àkọ́kọ́ ẹnì ọ̀gbẹ́ tó wọ́n sàṣálẹ́ nì owó rẹ̀ ká ní àwọn àti ọ̀nà márùn ilé ẹgbà tó kọ rẹ̀ ní apáta ní ìmáìmà ilé ọkọ̀ obìnrin yẹn apáta ní tùháìmà ilé ọkọ̀ rẹ̀ apáta ní kùháìsà ilé ọkọ̀ rẹ̀ apáta ní àṣà apáta ní kùháìmà ọ̀rọ̀ àrùn tó kọ rẹ̀ ṣùgbọ́n rẹ̀ ká níbi rìtáà tí ó kọ̀ lẹ́yìn sáwọn ìyẹ̀fẹ́ tó fẹ́ pàṣẹ ẹ̀gbọ́n ìyá ọ̀kanú ìyàwó àdìbí náà tí wọ́n kúrò wà báyìí kí láti àwọn ọ̀sọ̀ sọ̀rọ̀ tó bá jẹ́ pé ọmọ ènìyàn ní tí ọmọ pàtàkì àmàna tí ọmọ pàtàkì alùsàṣàbù dámanù ìjọ pé ah, tó láti àwọn ọba ní àwọn ọbẹ̀ náà sí ọkọ̀nà ọdọ́ rẹ̀ kọlù ìyá wa sọ fíjà bí tó pè yá yìí tí kò bá ní kò ti wá ó lẹ́jẹ́ wà lẹ́jọ́ rẹ̀ sí ọdún pé ẹni jẹ́ bẹ́ẹ̀ pàṣọ́dọ̀ rẹ̀ ẹ̀gbọ́n iná tó jẹ́ sí ọ̀kan nínú ìyàwó tààrí o nínú ìyá ìyàwó ìṣàṣẹ́lá àbí ọ̀sọ̀ àbí sáàrùn lẹ́nu bákan náà ẹni jẹ́ ń bẹ̀rẹ̀ náà lọ́wọ́ yìí abdulrahman gbogbo àwọn tí ń bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí ń wọ́ yìí ó ká fún òpin irú ẹ̀mọ̀ orílẹ̀ nínú ìwáyà mi ìdàmà muslim bọ́bù ní ṣe ń rojọ́ rẹ̀ tán fa'afadat gudibatan min jẹ̀lìbá ìhà ọba mú gudubasi lọ́rọ̀ ọba wá tọ́rọ fún kẹtí nǹkan ọwọ́ àmúdíẹ̀ kẹtí asọ̀rọ̀ báyìí wọ́n yọ sàṣẹ́lá ní nínú riwaya ní ìdàmọ́ gbogbo ìdàmọ́ ọ̀tàrà ọdún sàásánlá fawallahi ma kana li ilayhi min dhanbin kò sí nǹkan tí mo lè rò pé ẹ̀ṣẹ̀ ní fi ń ṣe fún mi ìwọ̀n tí mo fẹ́ padà kápẹ́ tó ń jẹ tọ́jú mi kápẹ́ tí owó mọ́ fi ló kápẹ́ tàṣọ́ ìdàfọ́sí mi lọ́rùn ولكن لم تكن معه إلا مثل هدبة إلا مثل هدبة الثوب مثل هدبة الثوب فوق دين سوق وجوبية يا صبي فلم يقربني إلا هنة واحدة قسم مري أبي سيكا سلو أمي مكتوب ووالدي فلا مقدر في سوقني فلم يسلم مني إلى شيء àfúnra wa ní kí n gbádùn bẹ́ẹ̀ wọ́n wá lọ pẹ̀lẹ̀ wá bí ẹ sì kóńtọ̀ náà òun rẹ̀ nígbà tó ti mọ̀ pé ẹni lọ fẹjọ́ sàṣàṣọ́lá ọwọ́ ọmọ rẹ̀ méjì lẹ́yìn fàjẹ́ sàṣàṣọ́lá bìbìnrin ìlà mìíràn ìhà tí èso obìnrin ló ní ọ̀nà ọwọ́ akọ̀ọ̀lẹ́yìn mẹ́sàn-án sàṣàṣọ́lá ọsọ gbogbo tọ́sọ kalẹ̀ ọwá ní ìrẹsàsílẹ̀ àwọn ìrìnmọ̀ta fẹ́ fàyọ bẹ̀rẹ̀ o ọ̀rọ̀ lóbìnrin sọkalẹ̀ tóòtọ́ tó bá àwọn àfá àpí méjì wọ́n ní gbọ́nà tó wá àfẹjọ́sù yìí wọ́n rẹsàsílẹ̀ lórí ọ̀rọ̀ ọkọ rẹ̀ sí kíkéré abẹ́ ọkọ rẹ̀ ní sọ ni àbí tí abẹ́ ìfí máa ń sùn pọ̀ gbàtí máa jí ilẹ̀ lọ àwọn afáwà ní ṣùgbọ́n oorun ni abẹ́ ọkọ̀rẹ̀ máa sùn gbogbo wà yọ́nà sàásálá kí lọ̀pọ̀ náà wá ní tọ́rì sọ báyìí sọ́rọ̀ sọ́dí bá pẹ̀lá àwọn abẹ́yẹ́jì mọ̀ ń bọ̀ ní jámọ̀ bẹ́ẹ̀ náà abẹ́rẹ̀ kàrífẹ́ ọkọ̀ wá ní yọ́rọ̀sù kádàbàtì yọ́rọ̀sù lọ́wọ́ ọmọbìnrin yọ́rọ̀ pàápọ̀ mi kádàbàtì yọ́rọ̀sù lọ́wọ́ yọ́rọ̀ nípa sàásálá alásàdùn ni àwọn tí a máa padà fi awọ́ sí aṣọ bí a ṣe gbogbo gbogbo wà ní ìlà àkóhọ̀rá nápùtọ̀ ìdíwò nápùtọ̀ ẹgbọ́n tọ́kọ̀ náà fi padà ọ̀tọ̀ ní tí a wò wí ẹgbọ́n tọ́kọ̀ náà fi dáhùn wà láàkí ní ha náà ṣe zọ́ni ṣùgbọ́n obìnrin tí díẹ̀ ètò ni tùrídù rìfáà ọdọ́kọ́ fẹ́ pàṣẹ́rọ̀ rìfáà rìfáà rìfáà sì sí fọ́rọ̀ sí ẹgbẹ́ ìyàwó rẹ̀ pọ̀ sí ẹgbẹ́ bà ìyá ìyàwó náà kọlù ta ni rìfà àyẹ ìyàwó sàfíyà ní tó ìyá yìí wọ́n sá gbogbo tí wọ́n sọ gbẹ̀gbọ̀ wọn sáàmù ẹlùmí ẹlùmí ìwé ẹlùmí ìwé ọmọ ojú pé ní ah, àwọn ọ̀rọ̀ tí ó sì máa tún sọ́ta wọn láti sọ yìí àmì sẹ́wọ̀n wá ní tọ́rọ̀ wá náà kí tàbá sí ohun fa'ab sọ̀rọ̀ báàrù ìbìnà ìlà lásàsà báwò wọ́n ọmọ méjì tó kúrò ìta lórí wọ́n wájá ọmọ àmúníà ọmọ àrẹ́bíà àbànúkà àárùlà bá bí sẹ́bí náà àbànúkà sí ọmọ إن كان ذلك فلا تحلين له أو لا تسلحين له kápẹ́ni tọ́rọ pípẹ́ máa sọ́rí o tí lè padà sọ́dọ̀ rẹ̀ bá kìí sẹ́ o tí lẹ́tọ̀ padà sọ́dọ̀ rẹ̀ fawallahi lahum ashbahu bihi minal ghurabi bil ghurabi ẹ̀rọ àmì méjì tó kó wáyé kọ́dà wọ́n jọ pọ̀ wọ́n fẹ́ jọ pọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ sí máa jọ dásì nígbà sí kọ́lọ̀ tó kọ́ dásì ṣùgbọ́n àwọn ẹ̀kọ́ kan bẹ̀ta fẹ́ kọ́ láàrin ẹ̀ nígbàsá ń sọ agbọ́yé ìjẹjọ lórí àdíṣẹ́ lákọ̀ọ́kọ́ ṣùgbọ́n àdíṣẹ́ ilé gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí bá ń ṣẹlẹ̀ láàrin èyàn àti àwọn èyàn tí èyàn sì rí kó ní àlàáfọ́ sí tó lè bá ìkìyàmẹ́yàn jẹ bí a yóò mẹ́rin ọmọ sí ìsìnlẹ́ ní ó bẹ́ẹ̀ olùkọ́ obìnrin ọmọ sí ìsìnlẹ́ ní ó bọ́ẹ̀lì máa mẹ́rin kẹlọmọ ẹlẹ́dà ní o bọ́ẹ̀lì máa dáfìtì náà kan sí kejìlẹ̀ ní o tó bí pé a máa gbọ́ ọmọ ọba sí kí ni o fọ́sùn àmá tó mẹ ìjọba ń wá sọ́dọ̀ ìmáàmù ilẹ̀ adà pẹ̀lú kí ni o pẹ̀lú ẹ̀kọ́ ilé iná ìdájọ́ púpẹ̀ lẹ́kọ̀ọ́ bí nǹkan iṣẹ́ ń dùn ní lẹ́mì tó eyín obìnrin kò yé máa fẹ́ tí a sọ sọ̀rọ̀ bá ń sàṣálàm nígbà ọ̀pọ̀lọ́wọ́ sì fèsì tí ẹ̀ náà kò yẹ máa fi ṣe sí tálágbà sọ fi gbọ́ aṣọ kò yẹ máa fi ṣe kí ni o kò yẹ máa fi ṣàlàyé ọ̀rọ̀ pàṣẹ sẹ́rẹ̀ fàṣọ pé yẹn tẹ́ lọ kọ́lọ̀bà náà ẹkún lọ bá bìí adam pẹ̀lú kí ni o pẹ̀lẹ́kọ̀ bákan náà ara àwọn àǹfààní tàbí ní hadithi ó ní àwọn ẹ̀kọ́ tọ́jẹ́ pé àwọn ọkùnrin àlọ́wà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lẹ́nu kò rí kásílófèrè sí kẹ̀kẹ́ ju wípé débi gbádùn ara tèmi lọ fáyé bá mẹ́sẹ̀ tó lọ sí tọ́kẹ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà tẹ̀lú mi lára rẹ̀ láàkín máa ma ṣẹ́dẹ̀ àmọ̀ bára bá ìṣẹ́ ní ó lè tó àgbọ́dọ̀ bọ́ aṣọ ẹ̀kọ́ tí ìsìlámù kọ́ wa àgbọ́dọ̀ bọ́ kọ́lọ̀wà àjọkùsù rẹ̀ ọkọ̀ rẹ̀ ni ó sí àwọn ìyàwó wa sí àwọn náà ní aya rí fún wa ìlà áfíà rẹ̀ inṣàlá rahman nígbà tí ọdún bá kọ́rọ̀ kàbí ti gaga ọ̀pọ̀ àwọn kan mẹ́mẹ́ dásàlẹ̀ yìí sí tó kú dùbà yìí ṣùgbọ́n tá à ń sọ ni pé ká máa dọ́rọ̀ lẹ́bí dáa ti yẹ̀yẹ̀ tàbí ká máa sọ̀rọ̀ ní sọ̀rọ̀ ti àìtí ẹ̀ àìbìkítà wàhálà rọ̀sùn صلوات الله وسلامه عليه حقق ما رواه عنه أبو هريرة وأم المؤمنين أم السلامه رضي الله تعالى عنهم أجمعين في المستشار مؤتمن أن جاء فروا يقروا فقالوا أن جاء أن أفرق فالي سلوك في قوس كني يقول إجابة أمسا سلام سيدة جلال بديد لا إجابة صلوات الله وسلامه عليه لذلك عندما جاء النجران صلى الله عليه وسلم كانوا يريدون صلى الله عليه وسلم أن يبعث بهم أمينا وما بس صلى الله عليه وسلم في أمين يكون أمين أمين وهو هو هو أني لأبعثن إليكم رجلا أمينا حق أمين الله صلى الله عليه وسلم أنت نفوي جون مبايلو أمين كودا أمين أبي توبة صباح استشرف لها الصحابة بوبو سابي إن ينجر آه يقول لك يوسف àbíbá ni yá àbá ọ̀bẹ́dà kún fàdà máàwù ìrẹ́ àbú ọ̀bẹ́dà ọ̀yá wọn ọ̀pá wọn ẹ̀yìnpàlá òun náà dáadáa ló sì fi ebi mọ̀ ọ̀gá tí bá àbú ọ̀bẹ́dà ìkó mẹ́nu ọmọ ogun ọlọ́run bàbá rẹ̀ ń mẹ́nu ọmọ ogun èṣù wọ́n pàdé lógun wọn àti bàbá fèsì ara wọn ó pa bàbá rẹ̀ kò sì padà gbẹ́nà lọ so àtúnṣe àwọn nǹkan mi tó kẹ́kọ̀ọ́ mi yẹn ṣe ní tásán ní ìdì lódìdí wípé in tí ń jẹ́ àmánà in tọ́pẹ̀ka ni bí inú láì rahman àwọn àmọ́ sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó ní àlápọ̀ pẹ̀lú àmánà tó lè wọlé ẹjọ́ بيوم الرحمن من يوم إن شاء الله تعالى وإن كان فيهم البقية الحمد لله الحمد لله الذي أقرب هذه الأمة وجعلها أمة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 قاعدة مخلدا فيها أبدا والعياذ بالله من النيران عباد الله فقد تكلمنا في الخطبة الماضية في بيان الأمانة وفي معنى الأمانة وفي تعويل الأمانة وتكلمنا عن أمانة الرسل كيف كان الله سبحانه وتعالى يصف وينعت رسله بالأمانة بقول أحدهم إني لكم رسول أمين وكذلك كيف اختار الله سبحانه وتعالى واصطفى نبيه محمدا صلى الله عليه وسلم بين قومه وجعله امينا قبل البعثه حتى عرف بينه بالامين ولقب بذلك عباد الله فامر الامانه امر عظيم لذلك عرضها الله سبحانه وتعالى على السماوات والارض والجبال مع سلبهن مع صلابتهن ومع شدتهن مع ذلك تركنها استشغارا لله سبحانه وتعالى لعظم شأن الأمانة فأبين أن يحملنها وأشفقن منها وفهمنا أنهن تركنا حمل أو حمل الأمانة استصغارا بقول الله تعالى فأشفقنا منها لذلك كان رسول الله صلى الله عليه وسلم يحذرنا حتى ولو ادعت أنك أمين وعندك أمانة لا بد من أدائها طيبة نفسك لذا جاء الحديث الذي أخرجه البخاري ومسلم من حديث أبي سعيد الخدري أبي موسى الأشعري رضي الله تعالى عنه وأرضاه قال في رسول الله صلى الله عليه وسلم الخازن الأمين الذي يؤدي ما أمر به طيبة نفسه أحد المتصدقين ومن الرواة من روى هذا الحديث بأحد المتصدقين وكذلك كان رسول الله صلى الله عليه وسلم ينبئنا ويخبرنا لا سيما وفد جرى صلى الله عليه وسلم وكان العرب تضرب مثلا فتقول لا تكن كوافد عاد لذلك قلت اخرج الامام البخاري اخرج الامام احمد في المسند والترمذي في السنن من حديث الحارث ابن حسان وقال بعضهم بل والحارث بن يزيد الكبري وهذا الحديث باسناد حسن على هذا الوقت هم الذين ذهبوا إلى مكة ليستغيثوا بالله سبحانه وتعالى ليمنع القوم القهر عندما قاتل المطر عنهم إلى آخر هذه القصة فخرجوا قومهم وجلسوا يتمتعون يأكلون ويشربون ليلا ونهارا حتى مر على قدومهم شهر كامل خاروا قومهم إلى آخر هلاكهم نعوذ بالله من الهلاك اللهم لا تهلكنا مع الهالكين بارك الله ولكم في القرآن والسنة ونفعنا وإياكم ما فيما ذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم